بسم الله الحمد لله وصلى الله وسلم على نبينا محمد وبعد قال المصنف حفظه الله ورعاه معارضة أخرى في معسكر الكفار تدعو إلى العودة وحينئذ قامت معارضة أخرى ضد أبي جهل المصمم على المعركة تدعو إلى العودة بالجيش إلى مكة دون قتال دون ما القتال فقد مشى حكيم بن حزام في الناس وأتى عتبة بن ربيعة فقال يا أبا الوليد إنك كبير قريش وسيدها والمطاع فيها فهل لك إلى خير تذكر به إلى آخر الدهر قال وما ذاك يا حكيم قال ترجع بالناس وتحمل أمر حليفك عمرو بن الحضرمي المقتول في سرية النخلة فقال عتبة قد فعلت عتبة عتبة نعم بضم العين نعم. عتبة نعم فقال فقال عتبة قد فعلت أنت ضامن علي بذلك إنما هو حليفي فعلى دية فعلي فعلي ديته ديته ديته وما أصيب من مالي ثم قال عتبة لحكيم بن حزام فأتي ابن الحنظلية أبا جهل والحنظلية أمة فإني لا أخشى أن يشجر أمر الناس غيره وانطلق حكيم بن حزام إلى أبي جهل وهو يهيئ ذراعا له قال يا أبا الحكم درعا نعم وهو يهيئ درعا له قال يا أبا الحكم إن عتبة أرسلني بكذا وكذا فقال أبو جهل كلا والله لا نرجع حتى يحكم الله بيننا وبين محمد وبهذا تغلب الطيش على الحكمة وذهبت هذه المعارض وذهبت هذه المعارضة دون جدوى بسم الله الرحمن الرحيم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 سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزلنا علما يا عليم يا خبير أتقوى فلان وباوا وبتطن صواتي سدي باديتي إليه abẹ́lẹ́ wọn ọba aláàánú jùlọ kọ́ mọ̀ sí ní òpin ìpàdé dáadáa láàrin àwa àtẹ̀yìn wọ́n dẹ̀ gbà ní ìṣẹ̀lẹ̀ lẹ́nìkọ̀ọ̀kan wa òun kan tá a bá ń gbọ́ níbẹ̀ ọlọ́run jẹ́ kí ó sì wá ní àǹfààní láyé wọ́n dẹ̀ tún wúlò fún wa ní ọjọ́ gbìndé àkìyàmọ̀ ìtọ́bájí òdodo ní kọ́lọ́run wa kọjá ká máa sọ jáde ìtọ́bájí òdodo ní kọ́lọ́run jẹ́ kẹ́yìn náà máa gbọ́ ìtọ́bá jẹ́ irọ́ àbí nǹkan tí yàtọ̀ sí òdodo ọlọ́run má jẹ́ kó ti ẹnu wa jáde ó sì má jẹ́ kẹ́yìn náà máa gbọ́n tí ò dáa ọlọ́ba tó máa ń gba àdúrà kó gba àdúrà wa délẹ̀ lẹ́yìn eléyìí níbi tí a bá ẹ̀kọ́ معارضة أخرى في معسكر الكفار تدعو إلى العودة lérò pé nínú ẹ̀kọ́ tó rí kọjá lè ń tọ́ lọ síwájú eléyìí a sọ fún wa yí pé a ṣàpèjúwe bí kọ̀ǹdíṣàn àwọn mùsùlùmí ṣe rí gẹ́gẹ́ bí aljeshul islami àwọn ọmọ ogun islam gẹ́gẹ́ bí a ṣe wà a ṣàpèjúwe rẹ̀ bó ṣe rí fún wa òun náà ni pé anabi alayhi salatu wa salam àtàwọn sàábì rẹ̀ wọ́n wà dáadáa níbi ogun náà gbogbo kọ̀ǹdíṣàn tí wọ́n wà ó yé wa wípé ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ ọlọ́run ọba tún ṣe oríṣiríṣi àwọn ọ̀nà àbáyọ fún wọn látọ̀dọ̀ ara rẹ̀ wa lẹ́yìn eléyìí la wá bọ́ síbi pé a ti ẹ̀fẹ́ wo kí ni irú situation wo làwọn ọmọ ogun kẹfìrí wà jùmọ̀ àlẹ́kọ́ ẹ̀kọ́ tó rí kọjá wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí wọn òun náà ni wípé ìyapẹ́ ó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ogun kèfèrí àwọn tó wá láti mọ́kà ní ọjọ́ náà bákan nínú àwọn ọ̀rọ̀ gbéyàwó ní ẹ̀kọ́ tó lọ òun náà ni wípé a ṣàlàyé díẹ̀ ní ṣókí nípa ipa tí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ náà nígbà tí àwọn kan wá síbi omi tí ànábì alayhi salatu wassalam tí wọ́n tọ́lọ́ ń fún wọn omi tọ́lọ́ wọn bá fún wọn níjọ́ náà tó jẹ́ pé àwọn kan ya wá láti inú àwọn kèfèrí tí wọ́n wá mu omi náà táwọn sàbẹ́ fẹ́ lé wọn ṣùgbọ́n ànábì sọ fún wọn sallallahu alaihi wasallam pé fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n mu omi a lè sọ àwọn àǹfààní ẹ̀kọ́ tó wà níbẹ̀ fún wa. bákan náà ẹni tó là láàrin wọn àṣàlàyé ẹ̀ àti kí ni bóòlù ṣe wáyé díẹ̀ nínú tàn gbèsè ayé Hakim bin Hizam àti àwọn àyà al tó bá kí àwọn ìṣẹ̀lẹ̀ yìí bó a padà gbọ́ àwọn àyà al iye yẹn yé dáadáa ju bó lọ ní àwọn ẹ̀kọ́ tí bá ń bọ̀ ní iwájú lẹ́nìí a ṣàgbéyẹ̀wò ìyapa ẹnu mìíràn tó tún ṣẹlẹ̀ ìyapa ẹnu mìíràn ó tún ṣẹlẹ̀ láàrin káàmpù àwọn àwọn rí i pé láàrin àwa mùsùlùmí kò sí àpẹ ẹnu níjọ́ náà ẹnu ti kò ara wọn ti yá wọ́n rómi mu wọ́n lo àlàáfíà ọlọ́run rọ̀jò fún wọn ọlọ́run tó ń forun kùn wọn tí wọ́n fi lálàáfíà dáadáa àwọn kèfèrí ìyapa ẹnu tún ṣẹlẹ̀ láàrin wọn òun náà la pè ní mu'aradatun ukhra ìyapa ẹnu mìíràn fi mu'askaril kuffar ní báràkì àwọn kèfèrí tad'u ila al tí ń pè wọ́n yìí pé ó ń pariwo tòtòtòtòtò yìí pé ẹjẹ́ apádà o ẹjẹ́ apádà sílé o àwọn sì rèé àwọn ni wọ́n ti tó ìlọ́po mẹ́ta àwa mùsùlùmí ṣùgbọ́n àwọn ikọ̀ kan kígbe ń jọ́nà yìí pé ẹjẹ́ apádà sílé nínú àwọn kèfèrí ṣe é mọ̀ pé tọ́lọ̀ bá tún ti rí báyìí ìyapa ẹnu mìíràn tó nù ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyapa ẹnu tó kékeré ni ṣùgbọ́n eléyìí lágbára ìyẹn ni pé àwọn kan ya nínú àwọn kèfèrí wọ́n rí bójú rẹ̀ ṣe rí pé kíní yẹn ò yìí sí ẹjẹ́ apadà sí ni kì í dẹ̀ sáwọn náà ọlọ́run ọba ló dá sílẹ̀ sínú ọkàn wọn ó dẹ́rùbà wọn látọ̀dọ̀ ara rẹ̀ wá torí pé tíyàn fi dẹ́rùbà yẹn á ní àwọn mùsùlùmí jọ́nà ò ní nǹkan kan níjọ́ náà ṣùgbọ́n ọlọ́run ọba dẹ́rùbà wọn tí wọ́n fi tún fi yapa yí pé àwọn fẹ́ padà sí tad'u ila al-awda ìtumọ̀ tad'u ila al-awda ó ní pé ó ń lọ́gun ó ń kéde wípé ẹjẹ́ á padà sílé ẹ má jẹ́ kí ajẹ́kógun ọ wáyé o نعم وحينئذ قامت معارضة أخرى ضد أبي جهل نعم ẹni tó légun ẹni tó tó ń fínná dídẹ̀ ń kuná mọ́ ogun jọ́nà lọ́dọ̀ àwọn kẹfìrí ó náà ní Abu Jahal Abu Jahal òun ló múra kankan kankan wípé no azajan láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ló ti wà lẹ́ni tó múra kankan kan báyìí wípé Abu Jahal Abu Jahal eh, òun ni aláṣejù aláṣejù bá a bá a ṣe tẹ́ ó sì tẹ̀ ǹjọ́ náà náà alihamudulilayi ó kú ǹjọ́ náà <laughs> ẹ̀rí nǹkan aláṣejù bá a bá a ṣe tẹ́ ó sì kú ǹjọ́ náà náà so ó ríra ẹ̀ pé kí ni òun báyìí yẹn ọgọ́rùn-ún mùsùlùmí tó bá dún wájú wọn wọn parí wọn ni mélòó làwọn eléyìí torí bọ́ dára ẹ̀ lójú ni tí o sì mọ̀ wípé ọba tó lágbára ń bẹ lókè sánmà ó ní àrànṣe ẹ̀ lọ́dọ̀ tí fi máa ran ọ̀lẹ lọ́wọ́ nígbà míì tọ́lẹ̀ náà bá dúró dáadáa nàám sọ nípa báyìí Abu Jahal ó ń pariwo wípé àwọn ó sájà tó àwọn èèyàn sì ti gbà fún mọ̀lọ́wọ́ gbà tá à ń sọ̀rọ̀ yìí àwọn kan dìde láti pé kí ogun èèyàn má bàa ṣe wáyé mọ́ nàám tad'u ila al-'awdati bil-jayshi ila Makkata duna ma qital. àwọn ikọ̀ yẹn ń pèpè wípé ẹ jẹ́ ká padà sí Mákà láìjà nàám. فقد مشى حكيم بن حزام في الناس تعال واسي زي انشط انت نايم انت نايم لا ها آه. أه؟ تدعو الى العوده بالجيش الى مكه دون ما القتال اها فقد مشى حكيم بن حزام في الناس نعم فقد مشى حكيم ابن حزام في الناس حكيم بن حزام tá يعني لك ẹ̀ ní يقول tó نعم yìí tí wọn pa nínú ogun Badr tí fi máa ń búra pé láwà lẹ́dí nàìjíríàní mi yẹ omi Badr tí máa ń fọlọ́run búra báwọn fi wọ́ lọ́hùn mo fọlọ́run tó jẹ́ sí pé òun lọ́la mi lọ́jọ́ Badr tí wọ́n fi rí mi pa mo fi búra ìní pé ọjọ́ náà ọjọ́ ọmọ ní gbàgbé lọ́jọ́ fún ní gbèsè ayé ní fi máa fi ń búra tó bá fẹ́ búra bá fẹ́ ṣe búra. wọ́n ní Hakeem yìí kó tó di pé ọwọ́ ọwọ́ bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ńjọ́ hakim bin hizam hakim bin ni mọ́ṣáláfi nas ó bẹ̀rẹ̀ sí rìn láàrin àwọn èèyàn ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ó ń gbé ọ̀rọ̀ fún wọn níkọ̀ọ̀kan ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé hakim kílẹ̀ orí sí nǹkan báyìí náà ọ̀dà ok àfáà Ibrahim kí wọ́n náà rí sí nǹkan báyìí ọ̀dà àtúnbọ́sí láyìn ẹlẹ́ẹ̀kejì àtúnlọ́ba Dr. Muhyiddin kílẹ̀ orí sí nǹkan báyìí ọ̀dà àtúnbọ́sí ẹ̀yìn bẹ́ẹ̀ ni àtúnbọ́sí ọ̀dọ̀ ẹ̀yìn omi bẹ́ẹ̀ ni àtúnwẹ̀gbẹ̀ ń bí abẹ́gbẹ̀ ń bí a rí i pé ní gbogbo orígun mẹ́fẹ̀ẹ̀fà tá a nínú bí tá a ti ń wọra wáyìí a rí i pé kọ̀fẹ́ẹ̀ sórígun kọ̀ọ̀kan tá a ti rí ẹni tó ń gan support òpin náà yìí báwọn ǹjẹ́ ń pè ní politics náà ní siyasatu shar'iyya siyasatu islamiyya tó jẹ́ politics islamic àwọn náà èyí ni pé fi mú fílẹ̀ kí ni àwọn èèyàn kí ni wọ́n sì lórí jẹ́ pé àwọn èèyàn míì máa ń pín àìsàn tí mẹ́ngbò náà fẹ́ mọ̀ bóòlù àìsàn ṣe pọ̀ ń gbòòrò tó àwọn hospital wa ò ní rẹ́kọ̀dù gidi tó nǹkan mọ́ ní ìsìn àbí mo bu yín nìyẹn àbí <laughs> mo ní rẹ́kọ̀dì kò tó nǹkan mọ́ torí pé àwọn tí wọ́n wá gan parọ́ tó bá sọ pé mo ló ti wá òkè fíà ló ti wá yóò gbé lódùn ló ń ti wá torí bí kò fẹ́ràn mọ ibi tó ń ti wá gan ọ̀dẹ̀ tí nǹkan tá a fẹ́ fi mọ̀ pé nọ́mbà rẹ̀ dà dáhùn pé ní àwọn ìlú gidi bẹ́ẹ̀ nìkan wá sọ spiritu ní ìsìn kò ní ìjọba darúkọ rẹ bọ́ọ̀ darúkọ rẹ gan kí nọ́mbà eh, national id card yẹ dà tó bá ti mọ wá nọ́mbà rẹ á tẹ̀ nínú kọ̀ǹpútà báyìí tá a bá ti tẹ̀ yóò gbókò ẹ jáde ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bì bí èèyàn bí ẹran gan lọ tó bá lè sọ̀rọ̀ pé èmi dẹ̀ ń wò yìí <laughs> wọn kúkú rẹ́kọ̀dù ẹ̀ka rẹ̀ náà pé ìlúdùn <laughs> ló ti wá ẹran wá láti ìlúdùn ó kọ rẹ̀ ń jẹ́ran èmi kò sí ètò kankan lọ́dọ̀ wa ń bì káàdùkú kan ṣe ń tó wù lọ ọlọ́run kọ́ sànú wa ló fi jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ àti mú ẹlẹ́sẹ̀ ó ṣòro àti mú ẹlẹ́sẹ̀ ó ṣòro ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní fọ́ọ̀jì certificate ẹlòmíràn kọ̀ lọ secondary àtàǹbẹ̀lẹ̀ university yọkàn ságbè pálídé náà ni pé èmi náà ti jáde graduate ni mí wọ́n ń tà ń bàdàn ó yà wọ́n ń ṣe lóṣogbo ń bí báyìí ẹni bá fẹ́ bèrè rẹ̀ wípé náà ti ń ṣe wọ́n ó júwe fún ọ ṣùgbọ́n mọ́ lọ́bẹ̀ o tọ́wọ́ ìjọba bá bà ọ́ <laughs> ọ pẹ̀lẹ́wọ̀n bí ọ̀bọ̀ bẹ́ẹ̀ náà bá sì mọ̀ ọ́ màá sòrò fún ẹ̀ fún ìjọba torí pé mo ṣe dáadáa fún ọ Hakim bin Hizam ó fi fẹ́fẹ́lẹ̀ káàkiri ó wá rí i pé ó dàbẹ́ ni pé àwọn èèyàn fẹ́ irú òrì tó ń rò yìí àwọn èèyàn náà nírú ẹ̀ lórí kí ló sì fà á láàrin bí ọjọ́ mẹ́ta mẹ́rin kan kan tí wọ́n ti wà ní muhaskar ní báràkì tí wọ́n kàǹpù ara wọn sí tí kálukú múra ogun kankan kalẹ̀ yẹn so wọ́n máa gbọ́ information ṣùgbọ́n information ò dẹ́rù bà wọ́n ọlọ́run ọba ló dẹ́rù bà wọ́n ọlọ́run ọba ló kó payà sí wọn lọ́kàn tí wọ́n fi ní ìròrí báyìí nàám وأتى عتبة بن ربيعة فقال أها حزام الحكيم بن حزام تاني نو كعبان وبيسين جدا صورة نيجا جواني أتى عتبة ابن ابن ابن ربيعة أو على أبا عتبة هنا ما تلو أباني àwọn tó lọ bá pọ̀ ṣùgbọ́n ẹnìkan bẹ́ẹ̀ níbi tó jẹ́ pọ́pọ́ pàtàkì náà ní fi dárúkọ hakim yẹn lálọ́ náà ṣùgbọ́n wọ́n tún báyìí ẹnu àkálẹ̀ ju tí wọ́n bá ń dárúkọ àwọn kanangori tí wọ́n bá ní kanangori àwọn akin akin ìlú mọ́kà wọ́n tún bá tí ó jẹ́ nàmbà two yóò jẹ́ nàmbà three àtàdé ká márùn tá a fi kàwọn náà níbi àwọn alágbára mọ́kà náà òun á rí pé tó ń bá lọ bá wọ́n tún báyìí tó ń bá gẹ̀ náà bá rí pé opinion rẹ̀ jọ tòun à hmm. kíní ti bọ́ sí nìyẹn torí gbogbo àwọn tó ń bi léèrè gbogbo yẹn náà wọ́n support àwọn tó bá tó bá fa fèrè èèyàn tí wọ́n tẹ̀lé lẹ́yìn yóò tó bí yóò lè hundred kò jẹ́ wọn lọ́ba mo lọ bá àwọn tó bá tó bínú rabia oníyà abali walid mo pè wọ́n bàbá walid mo sọ fún yín nínú ẹ̀kọ́ tó lè kọjá yìí pé nínú èdè arabic èdè islam tá a bá fẹ́ pààyàn lé tányányá èdè islam mo ń sọ o mi sọ fún èdè yorùbá o nínú èdè islam tá a bá fẹ́ pààyàn lé tányányá káfó kọ́ ọmọ rẹ̀ pé a fẹ́ pààyàn lé tánu apalẹ tán nìyẹn ká forúkọ ọmọ rẹ pé wọn nínú èdè mìíràn àṣà mìíràn ó lè mọ rí báyìí o sotí yé báyìí ìyẹn táwọn kan gba àyàn pé àbú gbogbo yẹn á di àbú àbú àbú káàkiri so lọ́dọ̀ tí wọ́n ń bi àbú àbú o kò sápọ̀lé ń bẹ̀ <laughs> àbí wọ́n ní àbú kínní kan lèyàn wọ́n sì bí bí àwọn bí oníṣẹ́ ọwọ́ kan tí ò ní láárí kan odidi pòfẹ́sọ̀ àwọn sọ pé àbú ń pẹ́ ọ àbúbò <laughs> èdè tí wọ́n gba àbú wọlé ń tẹ́ ọ. Ah. kò pínpín ní imam ibi bàbá tó jókòó tí wọ́n mí ní imam kan ni tọ́ba ní abu kìíní kan yóò wọ̀ pé ọgbà díẹ̀ náà nà ṣùgbọ́n tọ́ba ní alimam ó rí i pé yóò dìde lẹ́ẹ̀kan yóò àsapá agbádá rẹ̀ báyìí pé yẹ ẹ̀sìn mìíràn ló ń pè torí pé ọmọ pápọ̀lé ń bẹ́ẹ̀ ń bì yẹn ju àbú lọ nínú èdè islam ti ṣèdè lárúbáwá tí wọ́n bá fi àbú péyàn wọ́n pọ́nlé tánu tí wọ́n bá fi ń mú pé ènìyàn pọ́n pé obìnrin wọ́n ti pọ́nlé dójú ẹ̀ nìyẹn hmm. ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé walid àwọn tó hakim nígbà tó fẹ́ pé àwọn tó bá ẹlòmíì lè máa rí pé tá àwa lè máa lò ní ìsìláàmù náà ni ẹni tó bá lò tó bá rí pé àpọ̀nlé lọ́jọ́ fẹ́ tó fẹ́ lò fún bisimilá wọn tí ò bá ti já pọ̀nlé fún kì í ṣe sẹ̀ríà kì í ṣe sẹ̀ríà ní ká fi ó kọ ọmọ pé ènìyàn ẹ̀yà rò pé tó bá fọ́ ọmọ rẹ̀ pé ọgbà ládà tó bá jẹ́ sí pé ọba jábùkù fún gan òtún gbà ládà mọ́ òtún ti dẹ́lẹ́sẹ̀ torí bó òtún pọ́nlé tó yẹ pé ká fi àbú pé nìyàn náà ni àpọ̀nlé wà ńbẹ bisimilá mọ̀tọ́ bá rí i pé àbú òkun ilé ìdí kọjá àbú ń tiẹ̀ tó ń tiẹ̀ ọ̀bà jẹ́ nǹkan kan láyé tó lè fi recognize ẹ̀ láti fi pọ́n alé ju àbú lọ ń lo àbú fúngbà náà sọmọ́yìn nìkan tó jẹ́ sí pé ó ti gbé àbú mi ti pẹ́ láti bí ogún ọdún sẹ́yìn ó ti ń jẹ́ nǹkan oríṣiríṣi tó jẹ́ sí pé iyì ibẹ̀ kọjá kọ́ máa pè ní <laughs> àbú àwọn á pé àbú kìnnìkan yọkàn wọ báyìí pé ṣé àyùmọ̀ àti ṣé wèrè ń ọ̀nà àbúrò ẹ̀ pé sòyìn ẹ gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé mo sáré pé àbúpọ̀ láwùjọ àwọn brothers àbú àbú wọn ò tiẹ̀ ní fọkọ ọmọ nǹkan síwájú ẹ̀ àbú lásán ni wọ́n pè àbúbò àbú bàbá bàbá ìtumọ̀ àbú ni bàbá ó fọkọ ọmọ rẹ̀ síbẹ̀ náà bíyàwó náà bá fẹ́ sọ̀rọ̀ pé àbú mi ò sí nílé àbú rẹ̀ wo ni ò sí nílé ni àbú àbú rẹ̀ tí wọ́n ti lábú rẹ̀ ó ti sọ ọkọ rẹ̀ di kínú bàbá rẹ̀ nù àbú mi ò sí nílé <laughs> ọ̀ fowókọ ọmọ rẹ̀ síbẹ̀ naam so nípa pé nínú èdè Arabic èdè Islam káfowókọ ọmọ pè nìyẹn ó ní òpin àpọ́nlé táwọn máa lò lọ́dọ̀ tí wọn. ànábì wàhálì sọ̀rọ̀ àti wọ̀sálàm àwọn kèfèrí nígbà àwọn ọ̀gbà ẹ̀ pé ànábì ọlọ́ọ̀ni kí ni ẹ máa pè Abul Qasim Abul Qasim Abul Qasim wọ́n pọ́n létọ́nù Abul Qasim wọn ò ní jù bá débi jẹ́ sí pé ó kọ ẹlòmíì gan ti wá dó kọ sí lára tí èsì sòrò kọ rẹ̀ Abubakar ní ìsìn ẹ̀rì tí ó kọ rẹ̀ níjẹ́ Abubakar ó kọ ẹ̀kọ́ ẹ̀rì Abubakar báyìí sọ nípa báyìí ọwọ́ ní yá abẹ́lú Walid mo pè wọ́n bàbá Walid ọ̀dẹ̀ tó láàṣẹ pé kọ́mọ rẹ̀ ọ̀jẹ́ Walid ó lè má bímọ tí ń jẹ́ Walid èlé ìbímọ tí ń jẹ́ Walid ń tẹ ọ ṣùgbọ́n èèyàn lè forúkọ ọmọ tí èèyàn ò èèyàn lè fi pè ẹni tí èsì bímọ ọmọ tá a bí lónìí a lè fún ní àbù látòní lọ bàbá bímọ lónìí tó sọ ní Anas Anas lórúkọ rẹ̀ ń jẹ́ oní Abu Abdillah ta ló fi yọ pé yóò bímọ yọ bàbá pé yóò bí yóò níyàwó bí ṣùgbọ́n wọ́n máa sọ Abu Abdillah láti jẹ́ àti bímọ a lè fún kúníyà rẹ̀ bọ́lá ń bá wá sàánú ẹ̀ tó bá fẹ́ yàwó láyé tó bá bímọ ó ti mọ̀ pé òun ọ̀sọ́ kí ni òun ọ̀dà kó wọn sọ orúkọ ọmọ tí wọ́n fi ṣe àbù fóun bẹ́ẹ̀ náà ni ìyá náà obìnrin náà ẹ̀rí bàbá sọmọ ní Fatima njọ abínà alẹ pé mú hání lọ́mọ jẹ sì dàgbà tọ́ba lọ́kọ tán ẹ bá ń sọmọ mi kan ní hání o yóò wá di kíni ó mú hání àwọn èèyàn mú hání wọn sọ pé wọn ṣe borúkọ gangan ni ó mú hání mú hání hání ọmọ ní ń jẹ mú ní ìyá mú hání mú hání bò mú hání ìyá hání náà so ya abel walid mo bọ abu walid innaka kabiru quraishin wa sayyiduha ìwọ walidu yìí ìwọ ni ìwọ ni akọgun ìwọ ni àgbà quraish ó kì í bí wọn ṣe máa kíyàn ilé <laughs> hakim ma òṣèlú ṣe púpọ̀ nìyẹn o radiyallahu ta'ala. ó ní innaka kabiru quraish ìwọ ni àgbà àgbà àgbà pátápátá nù wa wa sayyiduha wọn náà tún ní akọgun wa wọlá síwájú wa ó ròyìn rẹ̀ pẹ̀lú ròyìn méjì kẹbíir àti sẹ́yìd kò tó wá parí mẹ́rin ó tó ní. wàlmùtọ́rùn fi hà ìwọ làwọn èèyàn máa ń gbọ́ tiẹ̀ jù o tó bá sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ bẹni pé àwọn èèyàn máa ń sábà gbà tiẹ̀ ó ròyìn ẹ̀ báyìí wàlmùtọ́rùn fi hà ọwọ́ afẹ́ ṣẹ̀ṣẹ̀ aṣọ tó fẹ́ sọ fàhálàkà. ìlà àkàrí ìlà àkàrí ó ní jẹ́ ń júwe nǹkan fún ẹ tó dáa púpọ̀ tọ́jẹ́ sí pé tọ́wọ́ bá sí wọn ò ní gbàgbé ẹ láyé táyé ìparẹ́ sẹ́mu pé ara yìí ẹni tó bá jẹ́ para yìí ní tí wọ́n máa fẹ́ràn nìyẹn tọ́wọ́ lọ bá wọn lọ́la wọn ní kí ló dáhùn yẹn fi ń ra títì tí wọ́n fi ń ra nǹkan kan tí wọ́n fò kọ́ wọn síbẹ̀ àfẹ́ kó kọ́ wọ́n fi gíní kọ́ parẹ́ náà ní táwọn ara yìí máa fẹ́ jù nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ní ọlá tó ní ọlá tó sí pé kì í ti pẹ́ sí ni tẹ́gbọ́ kàn lọ́la àti ẹni kò sóńdọ̀n tí èèfẹ́ nǹkan yẹn yóò ká fẹ́ gbé sókọ̀ mi ọ̀sà wà mẹ́ ó ti parí ó yọ àmà náwó lọ dáadáa tó kọ́ ẹ̀ ti wà mẹ́ wọn tó kọ́ ẹ̀ ti ń bẹ̀ ń bo ẹ bá ní ẹ̀sọ̀ kankan ní Islam kìíní kan ẹ pé ah, Islam ní ọ̀ràn ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tó kọ yẹn bá wà ń bẹ̀ àwọn tó bá lọ́la wọ́n fẹ́ràn rẹ̀ ẹni tí ìbá sì ní tó bá ó ní sọ fẹ́ tó ti kárò ilà ákìrì dáhàrì jẹ́ ń júwe nǹkan kan fún ọ tí ó sẹ́kù tí ó ayé parẹ́ lórúkọ náà nígbà tẹ́ni náà gbọ́ inú ẹ̀ dùn paul ọmọdáka ya hakim kí ni nǹkan yẹn gan ìwọ hakim tábàwòye sọ̀rọ̀ ìyá rẹ̀ yí pé tá a làgbà nínú hakim àti ọ̀túbà ẹ̀yin náà mọ̀ nbílẹ̀ rẹ̀ o tá a làgbà nínú hakim àti ọ̀túbà ẹ̀ bá mọ̀kànnà wọ̀ ọ̀yà afábìlà aziz ọ̀túbà kílẹ̀ rí wa. Aya, afa Yunus haa! Pas ihe yedu haa! Ala enyi ya eheh, eh, suma utu kumakan o pataki wọchị, oya afa. Haa! Ahaa! Ben afa muslim haa! Muslim din! Onye oh, bu a ma eda ya hakim! Mgbe a ti hakim ofe ebe a sọrọ, ya abaliwali! Ya enyi gboo ọ ma kekiri ọ kpọọọ, agbalị agbalị. àgbàlagbà sì pè ló kọ tiẹ̀ pé wà máa dá kàyà hakim kí ni nǹkan yẹn ìwọ hakim ẹni pé ó kéré sí púpọ̀ bí kò wá máa ṣẹ̀ṣẹ̀ máa sọ àbú kínní kan fóun lọ. ya hakim ìwọ hakim kí ni nǹkan yẹn jẹ́ kí n gbọ́ kọ́ọ̀l. tarja bin nas. ló ń sọ fún un pé tarja bin nas kó kó àwọn èèyàn padà sí mọ́kà o <laughs> ìjà tẹ́ fẹ́ jà yìí kò lè pè yín o kò lè pè fọ́ yín o kọ́ dáhùn yẹn padà sí mọ́nmọ́n sí sí sí kọ́ dáhùn padà ní o. وتحمل وتحمل وتحمل امر حليفك عمرو عمرو بن الحضرمي المقتول في سريه نخله نعم ó ní tó bá ti padà pẹ̀lú àwọn ènìyàn èèyàn kan tẹ́ torí ẹ̀ tó wà nínú torí tẹ́ fẹ́ jàjà tẹ́ fẹ́ jà yìí torí pé ẹni tó mọ́ ọtí bàwá sógun níjọ náà kálukú ló nídìí tó bí wà nítorí wọn tó bá kó gbogbo ọmọ ogun ẹ̀ wá àti gbogbo nǹkan ìjà lọ́wọ́ àti gbogbo àwọn ọ̀rẹ́ tó ní tó fi kó lọ́wọ́ síbi ìjà yẹn ní pé ìyẹn rẹ̀ kan wà tí àwọn mùsùlùmí pa níbi sẹ̀ríyà tó ní àkàlà níbi àwọn ikọ̀ tá a ní wọ́n rán kó tó di bádìrì ṣẹlẹ̀ sẹ́yìn pé àwọn sẹ̀ríyà ọtún bíi mọ́kànlá tá a kà fún wa níbi àwọn àwọn ikọ̀ tí wọ́n ní wọ́n lọ sálámí wọ́n ní wọ́n máa wá ojú ọ̀nà wọ́n máa ma ibùlọ́wọ́ màdínà ibùlọ́jáde sí màdínà ọ̀nà ibùlọ́ yìí sì jù èwo ló súnmọ́ èwo ló gùn wọ́n ní wọ́n máa sálámí káàkiri títí bí wọ́n ti ń sálámí lọ ni wọ́n ti ń rí àwọn àṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ Sariyatu Nakhla yìí ibẹ̀ ni wọ́n ti pa Amuru ibn al-Hadrami Amuru yìí ó jẹ́ ẹni tóun àti àwọn túbà tí wọ́n ti jọ ní ìmùlẹ̀ láàrin ara tí wọ́n bá sì ṣèwọ́ náà ní sùtà tí wọ́n bá sì ṣèmí náà ní sùtà ìwọ ló ṣe ní sùtà tó bá pa ọ́ nǹkan tó yẹ kí a fi gbẹ̀sán lára ẹni tó pa ọ́ màá ṣe tí wọ́n bá sì pa èmi náà ìwọ náà ṣe wọ́n ti jọ ní kínní láàrin agreement tó lágbára láàrin ara wọn torí pé wọ́n á pa amúr bin al-Hadrami ọwọ́ á wà nínú tó push àwọn tó bà jáde pé no ogun eléyìí à á pa gbogbo wọn hakeem wa ń sọ fún yín pé tọ́ ọ bá ti kọ́ àwọn èèyàn padà tó lọ́ọ̀jà mà àwọn èèyàn fẹ́ lè máa fẹnu àtẹ́kàn pàápàá jùlọ àwọn èèyàn rẹ tí wọ́n pa èèyàn èèyàn rẹ amúrù tí wọ́n pa ń jọ́sìn yẹn àwọn ìdílé rẹ lè máa sọ fún ọ wípé ó ti tú àdéhùn ebo ní ikú yín àjọkú ni ààyè yín àjọyè ni nígbà tí wọ́n á pa tọ́ ẹ kọ́ gbẹ̀san lónìí ọ̀ gbẹ̀san kọ́ wá sọ fún àwọn ará ìdílé àwọn èèyàn rẹ yẹn tẹ́ ẹjọ́ nímùlẹ̀ láàárín yẹn kọ́ sọ fún wọn yìí pé eyín téèyàn máa ń san ní gbèsè lórí pé tí wọ́n bá pa ènìyàn ọ̀sán èyí pé ìwọ lọ́ọ́ dá padà fáwọn ìdílé yìí táwọn ìdílé wá náà nìyẹn ìbí àáfún ó ní kí hakeem ní fún ọtúbà ní mọ̀nà yẹn o wípé ìwọ ọtúbà kọ́ sọ bá ń fún wa wípé nǹkan tẹ́ ẹ kọ́ ọ gbà kí ọ sọ pé ọ wà lọ́rùn rẹ̀ ọ padà bákan náà gbogbo dúkìá àmúrù yẹn tí wọ́n gbà díẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n pàṣẹ tí wọ́n bá pààyàn yóò sáré nǹkan kan tó ń gùn lọ́wọ́ nǹkan gùn rẹ̀ yẹn ìwọ ọtúbà kọ́ da padà fún ìdílé rẹ̀ ẹ̀ hakeem rí ẹ̀ pé wọ̀ gbogbo ọ̀nà tó lè máa gbàjẹ́ sí pé àwọn tó bá lè máa ronú wípé àtúnbáníkáwá padà níìsín àwọn àyàn amúrú nǹkan tí wọn ò ní máa sọ̀rọ̀ lálàsì sí mi báyìí padà tí ń dá wàhálà alẹ́ so hakeem ti bá aran gbogbo ẹ̀ pátápátá ìpè àyèbá àmọ́ tó bá ti ẹ̀rù débẹ̀ wọn sọ ṣe èmi náà ó sì dùn fún ọ èmi náà fúnra ra mi màá màá support ṣe é mọ̀ pé ọ̀fẹ́ convince ẹ̀ pé gbogbo ọ̀nà tí ó gbà gba ìròrí tó ń rò yìí lòun fẹ́ tó bá ti lè gbà yóò yí sí láti pé káwọn ọ̀dà ogun padà kó gun ọmọ wáyé mà ntí hakim tó ń tàyà láti ṣe nìyẹn. ọ̀kọ́lá ọ̀túbà kọ́dùfà àlù. ọ̀túbà yà á dá ló lójú ẹsẹ̀ pé kọ́dùfà àlù tù mí náà ti support ìgbà náà ká padà sílé náà lọ́dà ká má jà mọ́ ọ̀túbà tó bá sọ fún òun rí padà báyìí ẹni tí ó tẹ̀lé lẹ́yìn láì ṣẹ̀ṣẹ̀ fan fèrè pé ẹ padà wọ́n lè lọ́gọ́rùn tó bá wá fan fèrè pé ẹ padà yóò jù bá ń lọ. sùtọ́ bá tọ̀hún padà lásán pé mi ò lọ́mọ́ àwọn tí ó tẹ̀lé pọ̀ níbi àwọn olóṣèlú sí náà ẹ̀rí dẹ́nìkan bá ya kó ń bì kan gbogbo àwọn tó mọ̀ pé ọ̀dọ́ ẹ̀ làwọn ti ń jẹun. wọ́n yé ti pé fẹ́ràn rẹ o <laughs> wọn ò ibi tá a bá tẹ̀lé mọ́ nìsín twenty twenty thousand ti máa fa lóṣooṣù káàní rí gbàmọ́ so wọ́n kàn pé tó a ti padà náà nìyẹn so ó ní ìyàn lẹ́yìn dáadáa tí ó kó padà bọ́ bá ti lè náwó tó bẹ́ẹ̀ ló ti lérò lẹ́yìn tó lọ́dọ̀ àwọn ará yìí náà sọ ò nàám ó fi yá pé oníkọ́jú fàáǹtù àǹtà bọ́ọ̀mì nù ní alẹ́ yàrá ìdàlẹ́ òun náà wá bè lọ́dọ̀ hakimu pé wọ́n náà kọ́ ya kó dúró gẹ́gẹ́ bíi ké sí máa bílẹ̀ sí máa gbòòrè náà hmm. kọ́ wà lẹ́yìn mi bíi ké ìtumọ̀ ẹnu wà á ń ta à ń ta bá mi nù nà àlẹ́ yẹ fi dárík wọn náà kọ́ yá wà lẹ́yìn mi bí kéṣe máa wà lẹ́yìn yàn ẹni tí kí bá ń bẹ lẹ́yìn ẹgbẹ́ máa gbé káàkiri ni èyí kọ́ yá wà lẹ́yìn mi ẹni pé kò dúró tì mí. ìnáma ìnáma huwa halifi. ó ní ìnáma huwa halifi sórí amúrù yẹn halifi ẹni tẹ́mi àti ẹ ti jọ mú lẹ̀ ní. fàálẹ́yà diyatuhu máa san owó tán rẹ̀ mí ẹ̀ fáwọn ìdílé rẹ̀ wàmá òsínbàmí màlíhí àti dúkìá rẹ̀ tí wọ́n mú bóyá rí nǹkan kan rẹ̀ kan gbàǹgbà tí wọ́n ń jàjà yẹn ló ti fi pa màá sọ fáwọn ìdílé rẹ̀ padà. summa. Hmm. summa qala summa qala Utba li Hakim bin Hizam. Utba wa sọ̀rọ̀ padà Utba yìí ó wá fẹ́ bá Hakim bin Hizam pa ó fẹ́ bá sọ̀rọ̀ pé kíkíní yìí ó lè bá a dùn dáadáa nígbà tí mi ti gbọ́ ní ìsìn ìwọ náà lè ti gbọ́ ọ lè ti sọ àwọn tó tún ti gbọ́ <laughs> <laughs> tẹ́mi bá padà tí wọ́n bá padà ń dá àfẹ́ ọ̀sẹ̀lẹ̀ ọ̀padà ṣẹlẹ̀ náà ni o a sì fẹ́ kógun ọ̀sẹ̀lẹ̀ ni o. ó ní fati ibn al-hanbaliya lọ bá ọmọ hanbaliya ọmọ hanbaliya ìyá ẹnìkan ní jẹba wọn wá sàfihàn sọ́dọ̀ ìyá rẹ̀ lọ bá ọmọ hanbaliya kí ló kọ rẹ̀ ń jẹ́ abajahal abujahal sàǹfẹ́ abujahal á ní ni ọ̀sáfẹ́ kí ọ̀sáfẹ́ kógun ọwáyé ọ̀fẹ́ kí wọ́n sá jà náà ó ní arógun tí ń rógun gan ó ní ń rógun ó ní lọ́ọ́bá ọmọ àhànbọ̀líyà tó kọ rẹ̀ ń jẹ́ Abu Jahal wọ́n ní wàlẹ̀ àhànbọ̀líyà fi ummuhu àhànbọ̀líyà yìí lórúkọ ìyá tí ó bí Abu Jahal àwọn mọ̀ pé kí ló jẹ́ mi ṣàfihàn sọ́dọ̀ ìyá rẹ̀ kí ló jẹ́ mi ṣàfihàn sọ́dọ̀ ìyá rẹ̀ nínú òfin Islam nínú òfin ti Islam òní pé tí wọ́n bá ṣàfihàn ọmọ sọ́dọ̀ ìyá rẹ̀ ajẹ́sí pé ọmọ àlínú hmm, ọmọ kò ní bàbá mi tí wọ́n bá ti bí ọmọ tó bá yẹ sí pé kì í ṣe ṣẹ̀rí àní wọ́n fi ìyá rẹ̀ ọmọ tí wọ́n bá bí òun á máa ṣàfihàn sọ́dọ̀ ìyá rẹ̀ nísìn wọ́n ṣàfihàn Abu Jahal sọ́dọ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n ní táàfin ní lè ṣe òfin lórí wọn ni wípé torí wípé kì í ṣe ṣẹ̀ríà ni wọ́n ń lò ìsìláàmù tí kò sí ìyá wọn nígbà tí wọ́n ti ń jẹ́ báwọn ẹ̀yẹ́ báwọn orúkọ kan náà ṣe wà tí ò ṣe yí padà àbútọ́ eh, eh, abdulmutalib abdulmutalib tàbí abdulmutalib mutalib wo ìṣorúkọ ọlọ́run ọba sọ́dọ̀ ti bẹ́ẹ̀ náà wọ́n fi abudu ṣàfitì sọ́dọ̀ mutalib bẹ́ẹ̀ sì ni ṣíríkù nìyẹn kí èèyàn sọ pé abdu Òṣogbo abdu abdu kápẹ́ ẹnìkan nìṣe abdu abdu kílókọ́tì afa abu àyìn tí èjì abdu là ń wá Masoud abdu Masoud kápẹ́ abdu Masoud kápẹ́ Masoud yìí o ẹni o abdu rẹ̀ rí wọ́n rí pé abdu Masoud ń dá wí ní ṣíríkùn. torí pé abdu ẹnìkan yìí jẹ́ abdu sorúkọ kankan etu sorúkọ ọlọ́run ọba bí yẹn abdu muhammad ẹlẹ́bọ ló kọ àjù sallallahu alaihi wasallam àwọn ẹ̀dẹ́ ènìyàn bàbá abdu jibril ó ti dẹ́ ni abdu masoud masoud tí ó tó tí tó jibril so wọ́n tún wá ní abudu kẹfẹ́rí sẹ́ǹpẹ́lẹ́ <laughs> tó lágbára gbogbo àwọn táwọn kàlá dáàrọ̀ mùsùlùmí gbogbo àwọn táwọn ṣe abudu sọ́dọ̀ wọn tá a ní kẹfẹ́rí náà tún ní ṣíríkù tún ní mọ̀tí ẹ̀ bá wà sọ abudu kẹfẹ́rí abudu lè mọ̀ tọ́lẹ̀ sọ àwọn orúkọ káwọn àti òṣèlú padà mo rò pé bóyá bó ṣe gbajúmọ̀ ní tiẹ̀ nìyẹn wọ́n pè ní ibùdó alhamdulilayi ó sì tó lábùkù fún náà torí pé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù wọn ṣàfihàn sọ́dọ̀ ìyá wọn onìkan náà wọ́n ṣàfihàn sọ́dọ̀ ìyá rẹ̀ ó ní lọ́ọ́ bá ọmọ alhamdulilayi abajahal torúkọ rẹ̀ ń jẹ́ abuja abuja alẹ́ amúr ibùnú hisham ló kọ rẹ̀ gan jẹ́ <clears throat> amúr ibùnú hisham wọ́n yìí lọ bá abuja hal fàyín ní láàkṣà àyẹ̀sùjọ́ra amúrọ̀ nàásì gẹ́yìrùhù ẹ̀rí wọ́n tún bá reality ní lónìí wọ́n tún bá èèyàn gbọ́dọ̀ ríra rẹ̀ kọ́ amọ̀rì ẹlòmíì tó bá mọ̀ pọ́lọ́n tó fún ní nǹkan náà kí nǹkan ó lè bàa dà ọ gbà pé òótọ́ ni àwọn èèyàn gba tèmi lóòótọ́ ṣùgbọ́n ọkùnrin kan náà ń bẹ àwọn náà ó lérò lẹ́yìn so tóun tóun báyìí lè support ọ̀dànù tí kò bá sì lè support mi ò rò pé a lè rí ṣe ló fi sọ pé fàyín ni láàṣà ní ọ̀bẹ̀rù nǹkan kan pé ẹnìkan lè da ọ̀rọ̀ tá à ń sọ yìí nù ju òun náà lọ tí ó sì rí dànù náà mi bá dànù wọn ò lè rí dànù ojú ọkàn ti lásán ṣùgbọ́n tí ẹnìkan ń bẹ láàrin wa yìí tí í ṣe Ibn al-Hanbaliyya yìí tọ́ba ilé yí ọ̀rọ̀ yìí dànù yóò rí yìí o torí pé ó ní nǹkan ó náà nípò tiẹ̀ lọ́dọ̀. wàtúntọ́lọ́kọ hakeem bin hizam. hakeem bá gbéra sọ ọba lọ sọ́dọ̀ abu jahal. wàhùwà yuhayi diraan la. diraan diraan la. ọba abu jahal ti ń pa àsìkò tó dọ́dọ̀ ẹ̀ sí àsìkò tí ń palẹ̀ ogun mọ́gàn ni <laughs> gbogbo àwọn nǹkan tí ó wọ̀ sọ́rùn ọ̀ ń ṣẹ̀kẹ̀ pé léyìí sí dá ìfà jẹun tẹ̀sí ọ̀fà ìwò jẹun tẹ̀sí ìdáyọ̀ ń pọ́n àwọn ẹ̀dá gbogbo nǹkan ní í ṣe lọ́wọ́ dírùn lásọ tí àwọn wọ̀ sára gan ẹni tí ń palẹ̀ ogun mọ́ tọ́wọ́ sọ fún pé jẹ́ apàdà lé yóò yẹn ọ̀dànù ní pé kí ni ṣe ọ̀yọ́ orí rẹ̀ ò pé <laughs> olóhùn bá Àbújá lè sọ sí pé nǹkan ìjà gan ni ń pèpè rẹ̀ ń gbọ̀n ń yẹ̀ wò pé sílẹ̀ eléyìí ò nípa tó jẹun fèlè sísàlẹ̀ jẹun fèlè ọ̀hún wọ̀ sọ́run lọ́wọ́ náà kọ́lá ya abal hakam. ó ní òun bá dọ̀dọ̀ rẹ̀ tó bá ṣe pé mi ni èmi ni hakimu ni nítorí bọ́jẹ́ mùsùlùmí ọjà mi bá wọn o alọ́mọdé afẹ́ra wa wí kèfèrí ìmọ̀ pé hakimu gba ìsìlámù padà tó bá pé mi ni hakimu ni mi ni wulẹ̀ sọ́n kankan mọ́ lórí pé <laughs> ẹni tá a bá tá a yọ tí ọ̀rọ̀ ọ̀bá máa ṣe gan ó lè pawọ́ gan máwọn <laughs> àwọn mùsùlùmí tó fẹ́ pa ṣùgbọ́n hakimu ọ̀sá jìṣẹ́ ń jọ́nà bóyá bẹ̀rù ẹni tó ń ra ni ló fi jíṣẹ́ yẹn ṣùgbọ́n ó yẹ kó yéèyàn èèyàn sọ fún yàn pé ẹmẹjà lọ mọ ó dẹ̀ ti wẹ̀ wó ti wọ́ bàtà ó ti yẹ ọkọ rẹ̀ ó ti yẹ ọ́ìlì ó ti kíní ọwọ́ ń wọ̀ ọmọ ọkọ̀ lọ́wọ́ ó sì ti jókòó àwọn ni àlọ́mọ o yóò ti wá sọ látàárọ̀ mo ti dàpọ̀ sínú ọkọ̀ mo ti chẹ́ẹ̀kì gbogbo ọkọ̀ mo ti ṣe táyà wò mo ti ṣe gbogbo ẹ̀ wàhálà àlọ́mọ àlọ́mọ bò so kò ní gbọ́ bí ọba tiẹ̀ gbọ́ yóò jẹun tó ní agbára púpọ̀ nígbà irú kíni yẹn sòwò ni kọ́lẹ̀ ya abal hakam ẹ̀rí kí ni hakim fi pe abul hakam abujari ni o àwọn abul hakam làwọn máa ń pè <laughs> lọ́dọ̀ tiwọn ṣẹ́gẹ́t báwọn orúkọ rẹ̀ dáhùn máa ń pè ní abul ṣùgbọ́n lọ́dọ̀ àwa mùsùlùmí ó gbajúmọ̀ sí naam. ya aba ó ní yàrá bá jahal mo fọ àbú jahal ah, àwọn náà bá wọn pè bẹ́ẹ̀. yàrá bá alḥakam. bó bá ṣe pé nǹkan ẹni ọba pè sọmọ pé òun ò ní pè ní àbú jahal ní tẹ tó bá pè ní àbú jahal yọ pa dànù ni èmi ní àbú jahal tọmọtuma rẹ tí ì sẹgbẹ ọmọtuma rẹ sọmọ wẹ́n tí ọba mọ kí wọ́n máa pè ní kírídù wọ́n máa ní kírídù lóko rẹ ọmọ ẹ̀jẹ̀ tí ọba mọ̀ tuma rẹ yóò fi yẹ ẹ̀sìn kọ́ tó dáa ni <laughs> ọ̀bọ lóko rẹ ń jẹ́ nígbà tí ọmọ tuma rẹ wọ́n máa ní kẹ́lp kẹ́lp kálíbù aṣọ ẹyìn sọsílẹ dọsàdà àwòdà ọdà káf lam bá lásán náà ni ó sòrò ó dùn ó dùn pé dáadáa yóò kó kò sí láti máa jẹ kálíbù tí yóò mọ túmọ̀ rẹ̀ abuja lè mọ túmọ̀ já hàlì kọjá ibẹ̀ fún dáwọ ibẹ̀ fún ẹyọ ọrùn làlá nù ni. òun yàrá ni yá abali hakam ìwọ bàbá hakam ọkùnrin ìyẹn náà ni à ń sọ lẹ́ẹ̀kan ẹ rí i pé tàbá tó ní ká kọ̀ǹpìà láàrin abu jahali àti eh, eh, hakimu tá a làgbà hakimu kan jẹ àwọn ọmọ lẹ́yìn tí ń bọ̀ lẹ́yìn tó náà ní ọpọlọ dáadáa tó sì yé dáadáa. yẹ abal hakam. inna utbata arsalani bi kada wa kada. Hmm, kò yá sọ pé ń lò nílò kò yá sọ pé ń lò ní ìròrí yẹn torí pé tó bá sọ pé ń lò ní ìròrí yẹn yóò léwu díẹ̀ ọ̀yà ni wọ́n tún bá lọ́rọ́ mi ní iṣẹ́ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí kí wọ́n á jẹsẹ̀ rẹ̀ fún ọ bó sì bá ṣe wí lára bí wọn àìpé bó ló ṣe ní ẹ máa wí bí wọn rán mi ni o <laughs> kì í ṣe mi mo mú wa o ṣe òun ló múrò rí wá fún ṣùgbọ́n mọ̀ pé Àbújá lè kì í gbọ́ kì í gbà ní tiẹ̀ pọ̀ lóòótọ́ bá sọ fẹlẹ́fẹlẹ́ wájú ẹ̀ kọ̀ọ̀kan láti láti dá láti kọ́ lẹ́kọ̀ọ́ ó ní àwọn tó bá ara mi pé kí n sọ báyìí sọ báyìí fún ọ. ọ̀kọ́lá Abu Jahal. Abu Jahal bá da lóhùn lójú ẹsẹ̀ ní kálá wàlá ẹnu ẹ wọ̀ ń gbẹ wàlá ẹ̀ tó fọlọ́ ń búra kálá panu ẹ mọ́ kálá ọ̀rọ̀ tí ń rùn lọ́n yìí ọ̀rọ̀ tí òkú tí ò bá mu kálá wàlá láàdàrí jẹ ọfọlọ́n búra ń bẹ̀yìn tó wàláhì tó wí kò mí ìrìnbọ̀ jẹ́ islam ọjẹ́ mùsùlùmí ló jẹ́ sí pé ẹ máa rí tọ́ba rí sẹ́rí rí tọ́jọ́ islam lọ́dọ̀ kèfèrí kò mí ìrìnbọ̀ jẹ́ mùsùlùmí ọba kéde fún fẹ́ sí islam kọ́ wá sí islam tààrà ìdòwò èmi náà kúkú ń bá yín gbá wẹ̀ náà sì ń kí wọn mọ́sálásí òun kí wọn mọ́sálásí ò pé kọ́ di mùsùlùmí so wọnú islam ẹ̀yin lè ní ìsìn wọn pé wàlá ẹnìkan á sọ pé ah ọlọ́run ló máa bí ó ṣe sírò sẹ́rìn jáde kí á mọ̀ jáde ebi àbújá náà sọ pé wàlá yẹn ìbáwọn pé wàláì nígbà ẹgbẹ̀rún kọ là á kèfèrí ni torí pé wàláì tàṣà ni ń wí kìí ṣe tẹ̀sìn wàláì tàṣà àwọn ọ̀pọ̀ haúsá náà pé wàláì dáadáa lọ́ba dọ́dọ̀ kírísítẹ̀nì haúsá ní ìsìn wàláì tàlà ǹjẹ́ òwì náà nù yẹn wàláì tàlà ṣọ́ wàá sọ di mùsùlùmí mọ̀ pé wàláì tàlà táwọn máa wí lọ́dọ̀ tiwọn tó dàgbà lórí ẹ̀ tí kò environment ẹ̀ dictate ẹ̀ lé lórí pé ntọ́ máa wí náà nù tọ́ọ̀ báyìí ti wí ayé ò ní yìí nínú environment tó wà yọ bàdé kristian haúsá ti ń tajà tó bá rí dáadáa ẹ pé wàláìtàlà wàláìtàlà yóò wí bẹ́ẹ̀ dára so irú àwọn yìí wàláìtàṣà ni èyí ti wàláìtẹ̀sìn bí ẹ̀ bá ṣe nǹkan tàṣà kò sí dáadáa kankan kò sí kò tí kò tí ẹ̀ sọ́ di mùsùlùmí rárá ìbẹ̀ lélẹ̀ oníkàlà ẹnu ẹ̀ ń rùn àtiwá àtẹni tí wa ọ̀rọ̀ tí ò dáa lẹ́sọ̀ wàláì mọ̀kànlá ń fura láàrin àrùn jìyàn àtàní padà lé hatta yahkuma Allahu baynana wa bayna Muhammad kọ́lọ̀ wọn àwọn ní ilé ọlọ́run wọn sì dájọ́ láàrin àwa àti Muhammad yẹn kò tiẹ̀ pọ́nlé rárá kò fẹ́ àbúrò kọ́ sí mi bẹ́ẹ̀ mọ́ torí pé ojú ìjà ni wọ́n wà báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń gba àwọn ọjà tí wọ́n bá ti wà lórí ìjà àbúrò sí mi náà wọ́n jọ máa pè wọ́n gbà tíjà dé afẹ́kọ́lọ̀ wọn dájọ́ lónìí láàrin ha kò ká máa dìlé ìyẹn fi yẹ wáyé pé tí wọ́n ń ṣe dá wọn kí dá wọn lójú wọ́n lè rò pé tí nǹkan bá dá yẹn lójú túmọ̀ sí pé kínní yẹn àkò ní òdodo ní kò tún láti. wàyídí kọ́ọ̀lù Allahumma in kana báńkà ayà yẹn wàyídí kọ́ọ̀lù Allahumma in kana hadha huwa al-haqqu min indik fa'amtir alayna hijaratan min as-sama'i aw i'tina bi'adhabin alim sóf <laughs> kí èèyàn láyà débẹ̀ ń pé àá tó bá jẹ́ sí pé orí òdodo la ọkùnrin kan náà ó ń sọ àwọn ọ̀rọ̀ jalajala lórí Ogun State yẹn ẹbí yọmọ bí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀rọ̀ aláìsàn náà ìmọ̀ ń gbẹ̀rù rẹ̀ dùn yọmọ convince àwọn yàn kan ó tún jẹ́ doctor so wọ́n máa rò pé ó yé òun náà sì ráwọn èèyàn ń darí káàkiri kó níbi òdodo síbi irọ́ so ó lóun ṣépè fúnra àwọn pé tó bá jásí pé orí òdodo lòun bá wà eh, kọ́lọ́n kọ́ máa bless òun sí tó bá jásí pé lórí irọ́ lòun bá wà ni kó fìyà jẹ àwọn sílẹ̀ eh, olórí ẹ wá wò láti nǹkan bíi nineteen ninety kìíní kan títí dì sí nígbà náà ó ní graduate lòun lásán ó ní ìsìn ó ní phd òdà lòun àwọn jàmáà rẹ̀ bá hó oh, pé Allahu Akbar yusuf wà lákòókò ó láwọn ìjọ́nù kùránì Allahumma in kana hadha wal haqqu min indika fa amtir alayna hijaratan min as-samai aw itina bi adhabin sọ́nà wọn á fìyà jẹ wọn kò fìyà jẹ wọn jọ náà láti bàtà náà ti gbé ànábì dìde sallallahu alaihi tí ó wà pa wọn pátápátá kò sí mọ́ ànábì lọ bẹ lọ́hùn ọbẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ ọlọ́run sì ní àyìnrín payín rẹ̀ màá sì máa dá ẹlẹ́sẹ̀ màá máa wòran títí tí ó fi dé parí inú wọn bẹ nínú wọn tí ò ní jí àlàyé gan tá à ní fi hàn à ní fẹsẹ̀ hàn láyé ń bíbà kò ní fi sẹ à ní fi sẹ̀sìn láyé ń bíbà kó lè bá jẹ́ fìtínà fáwọn kan torí bí tí wọn bá fi sẹ̀sìn láyé àwọn kan máa ṣe bìtínà pẹ̀lú ẹ̀ pé àwọn ah, tó bá yẹ pé wọ́n ní bá ń pa náà ní ọ̀rẹ́ kọ́ lọ́wọ́ ti fojú tì ṣùgbọ́n ogun lọ́gàn wọn ni màá dójú tì láyé wọn kan àbùkù láyé kí wọn tó wá lọ kan ẹ̀tẹ́ níwájú Ọlọ́run ọba jọnù kìlámà oníkàlá wàlá àní padà títí Ọlọ́run fi dájú láàrin àwa àti Muhammad wàbí Hada. wàbí hádà tábìlìbò tèj. Eh, ọ̀rọ̀ tí Abuja lè sọ yẹn ó sì yí gbogbo gbogbo akitiyan tí Hakeem <laughs> tó ti ń bá bọ̀ láti bí ọjọ́ mélòó wákàtí ọjọ́ mélòó kan sẹ́yìn ó sì yí dànù lẹ́ẹ̀kan náà

so gbogbo àwọn èmi ni wọ́n tún bá ní àti hakeem ní kálukú náà jà padà náà ni torí bí abuja lè kìí ṣe èèyàn kan tó yíyí báwọn so ọ̀dà mu islam abuja àwọn wọn máa ń sọ ọ́nà hadith wọn kìí ṣe hadith sahih hadith sahih fún ẹni pé fìràwọn náà hàdé abuja fìràwọn náà hàdé umma hadith sahih ẹni pé abuja yẹn o fìràwọn náà hàdé umma ẹni pé fáráwò ìjọ ànábì ni abuja. <laughs> sẹ́wọ̀n tẹ́ bá fi fún yàn lákọ̀bù báwọn ní alàjẹ báwọn ó yẹ ká ẹ mọ̀ pé ẹ bá fi hàn wí Fíráúnà ọmọ tí Fíráúnà fi ojú ànábì Mùsá rí sallallahu alaihi wasallam ẹ ẹ bá ní ànábì Mùsá lé ẹ bá ní ó lé aládàáwò náà wà nínú tí a fi lé nígbà tí wèrè bá dúró tíyàn lọ́rùn kankan kátà ni ò ní mí ni ò ní ṣe ni ọ̀sán ni gbọ́ ni wọ́n tún sá lọ tún tẹ̀lé wọn ibi àti sákò fọ́ọ̀lù fẹ́lẹ̀ àti ẹ̀ máa sá lọ wọ́n tún padà wà wọ́n lọ tó lógun wọ́n tún lé èèyàn níbi dáhùn àbí wọ́n ti lé ànábì láti maka bẹ́ẹ̀ náà wọ́n ti lé wọ́n ti lé musa náà àrí sọ̀rọ̀ àti bọ̀lá a ṣe bí comparative láàrin hijira ànábì sallallahu alaihi wasallam àti ìrìn àjò tí ànábì musa náà fi sá òun náà ti hijira ni wọ́n fẹ́ sá kú láti ìlú misr lọ sí ibòmíì tí ọlọ́mọ gbé Palestine kankan báyẹn so hijira àti comparative láàrin bí odò ṣe gbé àwọn kèfèrí lọ ọ̀rọ̀ yìí bí apá ti sẹ́yìn nínú khutba ni àbí musamman ma na wallahu ta'ala alam wa sallallahu wa sallam bina muhammadin wa ala alihi wa ashabi ajma'in so báyẹn ni ogun yẹn ti ló ṣe bẹ̀rẹ̀ bó ṣe wá bẹ̀rẹ̀ padà a máa bí wọ́n ṣe jà lọ́hùn a máa gbọ́ àlàyé ẹ̀ padà nínú ẹ̀kọ́ tó ń bọ̀ àwọn àdúrà táwọn nàbí ṣe nígbà tí ìjà fẹ́ bẹ̀rẹ̀ àwọn ètò táwọn nàbí tò nígbà tí ogun fẹ́ yá gbogbo eléwọn a máa. أما أقول lẹ́kọ̀ọ́ tó ń bọ̀ insha Allah ta'ala walhamdulillahi rabbil alamin. Eh, gẹ́gẹ́ bí àkíyèsí tá a máa ń ṣe fúnra wa. àwọn àǹfààní tí a jẹ nínú ẹ̀kọ́ ti síra tó ní alákàbọ̀ bíi mẹ́ta láti mọ̀ pé àfọkànsí a sì ara sí ẹlòmíràn tó kù mẹ́yìn tálọ́ mẹ́yìn. Ah. a lè béèrè pé kí ni àǹfààní tí a rí mú nínú síra tí o ní kábèrè bíi mẹ́ta àbí mẹ́rin naam àǹfààní àkọ́kọ́ ta ni ọ̀sọ̀ fún ọ ọ̀yà naam Imam Ismail ayé sáà. náà náà ṣe àgbọ̀yé ibi tá a bá fẹ́ ṣe nǹkan kan nínú àwùjọ tí ká máa tẹ̀ láti máa wo èròǹgbà àwọn ènìyàn hmm, eh, kì í ṣe báńkì ni yóò sì wà lásán ah, eh, eré àbí tí a ti gbọ́dọ̀ máa wo òpin àwọn ènìyàn gbogbo wọn tàbí ogunlọ́gọ̀ wọn ò ní gbà tó bá yẹ sí pé bí tá a kọjú tẹ́lẹ̀ nìyí àwa fẹ́ padà kó mẹ́ à ń rò pé ó yẹ ká padà kó mẹ́ lápòjúwe ká ní pé a ti ń sin kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá bá a ṣe ń kí júmọ́ àlápòjúwe nísìnyí àwọn kí júmọ́ àlágún méjì níbi bàbí ẹ̀hẹ̀ ó ti mọ́ wa lára àwa fẹ́ yí nǹkan mu padà kì í ṣe pé àkàtà dè ní jimá kan lábàtà gbogbo àwọn ìlàkírun o gbogbo ẹni tó wá dé níbo ni ó ti kírun ṣé wọn kì í jùmọ̀ ẹ̀rẹ́ kejì tìrú gbàùn ọ pàtàkì láti wo pinnu àwọn ènìyàn dáadáa torí sí pé gbẹ́ndẹ́ fẹ́ yí padà nǹkan àwọn èèyàn fẹ́ràn ju ibi ẹ̀ fẹ́ yí padà sí lọ lọ́rọ̀ wọn lọ́rùn jù ṣùgbọ́n tó bá yẹ sí pé gbogbo nǹkan ni kì í ṣe gbogbo nǹkan láà máa wá òpin àwọn ènìyàn sí o ṣùgbọ́n gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan àwùjọ àmọ́ dámọ̀ràn lórí ẹ̀ torí tá a bá ń wo òpin náà àwọn ènìyàn àìní gbẹ́sẹ̀ kankan àìní gbé ẹsẹ̀ kankan nínú ìbìtú ayé ṣùgbọ́n àmọ́ gbé àmọ́ nímọ̀ràn ni àmọ́ ní àwọn bíi ṣúrọ́ bí àwọn bíi mélòó mẹ́ta ní hmm. ti gbogbo àwọn èèyàn bí àwọn mélòó kan tá a rí pé eh, ọ̀rẹ́ àwọn bọ́lọ̀ ń fọn lóye wọ́n sì sòdodo kí lè rí sí nǹkan Ina ni máa ń bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn máa ń ṣiṣẹ́ máa ń fi ṣẹ́ṣẹ́ ti kọ̀mìtì kankan báyẹn kí wọ́n lè bá a ni torí pé orí kan ò lè ò lè sí kankan pé táyà yóò níbi tí ó kù sí ibi tó kù sí ìyẹn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó so àǹfààní ńlá ni pé tá a bá fẹ́ ṣe nǹkan ká máa ṣe ṣáwúrà lórí rẹ̀ ṣùgbọ́n ìta máa gba òpinnu àwọn èèyàn lé lórí ẹni tó jẹ́ sí pé a ti ń lọ tẹ́lẹ̀ afẹ́ ti kíni afẹ́ padà a ní láti gba kí ni àwọn èèyàn rò kí sì ni wọ́n fẹ́ sọ sí barakallahu fiki àǹfààní tó dáa náà. bẹ́ẹ̀ orí tó pé ni àǹfààní tó dáa náà nìyẹn. bẹ́ẹ̀ ní tí wọ́n bá ṣàtúnṣe orí ẹ̀ gbọ́dọ̀ pè dáadáa yóò pè yàtọ̀ sí gbogbo orí yòókù <laughs> torí pé àtúnṣe yìí ó ní ọpọlọ tó pé tó sharp yóò sì jẹ ní tí ó ń àwọn èèyàn lé kódà ní tí ò tó gan ọkùnrin lé torí pé ọ̀rọ̀ yìí torí pé ní tá a fẹ́ràn wa ìfẹ́ tó fẹ́ràn wa ní àǹfààní lánàá náà ẹlẹ́kẹta. níbi ká pèèyàn lórúkọ sọ ká pèèyàn ní ọ̀nà tí ó gbàjẹ́ bí àpọ́nlé tí ó fi tẹ́ ẹ lọ́rùn ẹgẹ́ bí wọ́n ti ń pè ya abali walid ya abali hakam ìpè ká máa lo èdè àpọ́nlé